orúkọ mi ni Kẹ́hìndé Afẹ́ mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí Orísun tẹlifíṣọ̀n ó ti tó bí ọdún mẹ́rin sí márùn-ún tí mo ti wà lórí Orísun ṣùgbọ́n kàtẹ́ tó mẹ́nu lọ́bẹ̀ mo mo lọ sí ilé ìwé secondary school tá à ń pè ní Àwórì college Ọ̀jọ́ ó parí mo kúrò níbẹ̀ mo lọ sí University of Jos mo ṣe history and international studies nígbà tí mo ṣe tán mo jáde mo ṣiṣẹ́ díẹ̀ ní oil and gas kó tó di wípé mo wò pé àìwò kò ṣe ibi tó yẹ kí n wà mo wà yìí o Hmm, ọjọ́ kan aṣáà wo tẹlifíṣàn ni ni baálé mi ni wọ́n bá rí Orísun tẹlifíṣàn wọ́n ní à ah, ó bá dẹ̀ lọ fi CBS sílẹ̀ lórísun bóyá wọ́n máa bóyá wọ́n wáyàn ah, mo ní Yorùbá station mo ní station yìí dẹ̀ wà classic gan o they are different kí n tó mọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ pé à ah, ẹni tó bá wọ̀ pé òun lè gbóhùn sáfẹ́fẹ́ kó máa bọ̀ bí mo ṣe wá nìyẹn wọ́n dẹ̀ fọ̀rọ̀ wá mi lẹ́nu wò wọ́n ṣe ìdánwò ráńpẹ́ fún mi eh, ni mo ṣe di ẹni tó ń gbóhùn sáfẹ́fẹ́ ní Orísun tẹlifíṣàn mo jẹ́ èèyàn kan tí ó nífẹ̀ẹ́ iṣẹ́ púpọ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ àti máa gbóhùn sáfẹ́fẹ́ so Orísun tẹlifíṣàn ló jẹ́ kí n ṣe àwárí ara mi torí mo ti ń ṣe pẹ́pẹ́pẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di pé mo wá sórísun ṣùgbọ́n ìgbà tí mo dé Orísun òun ló di ńlá ẹ̀yìn ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbóhùn sáfẹ́fẹ́ lórísun àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ̀ mi irun pàápàá lórí iṣẹ́ tí mo yàn láàyò míì tí mo tún ṣe gẹ́gẹ́ bí alága ìjókòó àti alága àdúró ẹ̀ tá a máa ń dáná ìyàwó iṣẹ́ Orísun yẹn tún jẹ́ kí ọ̀rọ̀ kó dá ṣáká lẹ́nu mi lórí pé gbàmí nǹkan tá a bá débi tá a ti máa gbàgbá ìyàwó báyìí àwọn èèyàn máa ní ah ṣé kò ṣe ẹ̀yin la rí lórí Orísun tẹ́lẹ̀ sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni èmi náà lẹ kúkú rí so Orísun tẹlifíṣàn jẹ́ kan gbòógì nínú àwọn tẹlifíṣàn tí a kò lè fọwọ́ rọ́ tì sẹ́yìn ẹ ètò tí gbọ̀dọ̀ ń ṣe lórísun ni Ògo Ìgbàlà Ògo Ìgbàlà jẹ́ ètò tí a ti máa ń gbà àwọn ìránṣẹ́ Ọlọ́run wá gẹ́gẹ́ bí àwọn àwọn òjíṣẹ́ Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin àwọn tó ń kọrin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan a máa ń gbọ́n wá sórí Ògo Ìgbàlà Orísun lágbà Orísun lọ̀gá Orísun ní bàbá ẹ máa wo Orísun o orúkọ mi ni Kẹ́hìndé Ayáfẹ́ o Orísun làgbà Orísun lọ̀gá ẹ máa wo Orísun ẹ má gbé kúrò ń ẹ fílẹ̀ bẹ́ẹ̀.